nìkan ló fún lábẹ́rẹ́ o ó bá prime boy jẹ́ you know something like that kò sọ̀rọ̀ débẹ̀ ó kàn ní ah, ọkọ mi ti ní kí n lọlé alágbo ó fọ̀rọ̀ mí ìgbó i don't like that ibẹ̀ yẹn nìbá ti wẹ́ra ẹ̀ mọ́ because that that voice note ó ti go gàkà ó ti go ibẹ̀ ló yẹ kó ti sọ pé ah ọ̀nkú kí lẹ mí pé ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀ ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀ kí irú mọ́nìyẹn tó sọ̀rọ̀ ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀ ẹ̀ rí i pé wọ́n á ti gbọ́ nǹkan kan pé ó láìkì kan ti gún Mohbad ó dẹ̀ tó wá sọ ìyẹn mọ̀ nìyẹn sọ ní orí voice note yẹn ó ní carelessness ìyàwó ẹ̀ ni carelessness ẹ lísì ẹ lọ fi apc ẹ lọ fi gbọ́. ẹ lọ fi gbọ́ kò sọ pé òun ló pa o carelessness àsìn kò tètè gbé lọ sí hospital nǹkan tó mì nìyẹn bọ̀bọ̀ yẹn wá ní àwọn tọ́ bá ti gúnyàn ní ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀ bẹ́yẹn wọn kì í gbẹ̀yàn lọ sọ́spítù ẹ̀rí pé wọ́n discuss ẹ̀ pé kò ń sọ́spítù pé tọ́ bá gbé ẹni ẹ lọ sọ́spítù tó bá gba abẹ́rẹ́ ẹni ẹ máa kú ó ní opportunity láti sọ bẹ́ẹ̀ pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kí lẹ̀ ń sọ yìí ń bọ́lẹ́ sí gbọ́ ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀ ọ̀bẹ wo mọ́kẹ̀jẹ̀ ń bo rárá o wọn ò gún ọkọ ń pa lọ́bẹ̀ o rárá rárá òun àti prime ball ni mo gbọ́ pé wọ́n jà ọwọ́ yẹn dẹ̀ ló wú tó ṣẹ̀jẹ̀ díẹ̀ ti pe nọ́ọ̀sì tó fi fún lábẹ́rẹ́ kò sí ẹni èèyàn kọ̀ọ̀kan eh, anybody ò kàn lè dédé wà náà kó máa sọ pé ó look like eh, eh, ọ̀bẹ mọ́kànjẹ̀ náà fi gun kó má dẹ̀ sọ̀rọ̀ ah! ó yẹ kó sọ̀rọ̀ o dẹ̀ smart o kì í ṣe o kì í ṣe tí kò smart you are a very smart lady. ó yẹ kó tè defend ẹ pé no no no no kò sí ọ̀bẹ mọ́kànjẹ̀ kankan níbi kankan ọ̀bẹ mọ́kànjẹ̀ báwo kò sí tó jọ ó ẹjọ́ sà that is another narrative tí kò ṣẹlẹ̀ at all kò ṣẹlẹ̀ rárá rárá that is that is the biggest opportunity tó ní láti fi sọ̀rọ̀ bọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ débẹ̀ mọ́ ikú Mohbad ò ṣe ordinary ẹjọ́ ní tẹ̀fẹ́ máa gbọ́ pé ordinary mọ́ pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ wọ́n ṣẹ̀fẹ́ lọ ṣe autopsy in ten ten weeks <laughs> ọ̀sẹ̀ mẹ́wàá ọ̀sẹ̀ mẹ́wàá wọ́n dẹ̀ sọ pé wọ́n ti ṣọtọ́psì yẹn ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàràbàrà kí lórúkọ máa níná bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní àárọ̀ is so confusing extremely confusing because a gbọ́ pé wọ́n ti ṣe autopsy the autopsy has been done not ten weeks nǹkan tá a gbọ́ nìyẹn But the autopsy has been done. The only thing they are waiting for is the toxicology results. <sighs> Anima Shadiyinka Mama, there's more to their story. People that know the truth have not yet spoken. God bless you. Àwọn tó mọ òótọ́ wọn sì sọ̀rọ̀. Àwọn tó ń sọ̀rọ̀ látọjọ́ ìlẹ̀ àwọn tó guess. It could be, it could be, it could be. Ọ̀bẹ mọ́kẹ̀jẹ̀. Ń gbóná Who? Ah ó dẹ̀ lè jó òótọ́ ní ọgbọ́n tí wọ́n sọ lọ́jọ́ yẹn ó lè jó òótọ́ gbéyàn ló jẹ́ kó tètè kú wọn ń gbẹ́rẹ́ sí it could be true but who could that person be this case is big ó bí ìgbẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gan máa ó máa rí kèsì ṣe ṣùgbọ́n ó máa stretch ẹ̀ á mọ̀ pé látìgbà tóun ti ń gba kèsì this one is first of its kind gbẹ̀rẹ̀kẹ̀tẹ̀ Ọlọ́run máa fún ṣe ṣùgbọ́n ó máa stretched ó máa wà stretched mi ì lè tàn yín ẹ rí i pé a lot of people tán ti ń béèrè lọ́wọ́ ẹ̀ they are always agitated wọ́n máa ń tètè bínú wọ́n máa ń sí rough if you don't have anything to hide o ò lè dá any civil conversation any polite conversation kò dá sí rough wọ́n béèrè lọ́wọ́ ọlọ́pàá ọlọ́pàá ló wà lọ́wọ́ state government wọ́n béèrè lọ́wọ́ state government ó lóun padà bọ̀ wọ́n á béèrè question later wọ́n á lọ ṣèwádìí ní. ah jesus is lord ah òun ló wà ní kíw pé òun ló jẹ́ kó pẹ́ ẹ̀gbọ́n ní lórí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ lẹ́ni pé kèsì Mohbad <laughs> ó wà lórí kíw kò tí kàn án tí a dẹ̀ ti gbọ́ pé wọ́n ti ṣe even Ìyábọ̀ Òjó sọ pé they have done the autopsy we are waiting for toxicology result Enter the bá sọ̀rọ̀ lẹ́ni tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá sọ̀rọ̀ ní his own is, is still on the queue is a long queue <laughs> tàwa ni ká bìlíìvù wàhálà tàwa ni ká gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́. kíní ṣe ìdàbí puzzle lójú mi kí ni ẹ̀ṣẹ̀ Mohbad gangan gangan gangan gangan tí ẹni fi mú kúrò láyé then tí ó bá tiẹ̀ jẹ́ pé wọ́n pa Mohbad ta ní ẹni yẹn influence wo ló ní àwọn wo ló mọ̀ who and who. tani tani tani tani kí ni ẹ̀ṣẹ̀ Mohbad gangan gangan tó fi tẹ́ni ẹ fẹ́ kó ó fẹ́ kó kúrò láyé kó kó ẹ̀ ráre ká má rí ẹni tó pa á kí gbogbo ẹ̀ dàrú nísìnyí wọ́n blame social media because social media ni kò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ die down that is why anybody ti bẹ̀rẹ̀ kẹtẹ́ bá ti interview wọ́n máa máa blame social media ni pé àwọn ará social media ló dàrú àwọn ará social because àwọn ará social media ni kò tètè die down ó dàbí puzzle ẹ ṣe ó dàbí puzzle. àwọn ará social media ò jẹ́ wọn wọn wọn wọn dákẹ́ ẹ̀rí ó ní wọ́n máa ń ké wọ́n pariwo just because they want followers they want to reach one million <laughs> they want to have one million followers they are shouting they are screaming ìyẹn náà tó kọ́kọ́ sọ̀rọ̀ lọ́jọ́ sí they are screaming everybody wants to trend this is not about trending it's about injustice ẹ mọ̀ pé odidi èèyàn ló lọ aláìṣẹ̀ kò ń ṣe kébé ó jalè wọ́n á fẹ̀yìn ẹ̀ tàgbá kì í ṣe kébé ó wa mọ́tò ó kọlu bàbá kan àbó kọlu ìyá kan kì í ṣe kébé ó jí ọmọ gbé tí wọ́n wá pa padà kì í ṣe kébé ó ṣẹ̀ àbó lùyàn kan pa tí wọ́n wá pa òun náà you know ẹni tí kò ṣẹ̀ tí kò bá anybody jà tó ṣe pé jẹ́jẹ́ ló ń lọ ẹ̀yin lẹ ń lépa ayé ẹ̀ tó dẹ̀ gbé microphone tó lọ kọrin iṣẹ́ òòjọ́ ẹ̀ ó lọ ṣe iṣẹ́ tó mọ̀ ṣe talent ẹ̀ ó lọ lò ó ẹ̀ dẹ̀ jẹ́ even ẹ̀ jẹ́ kó rí fídíò show tó lọ ṣe yẹn kò rí títí ó fi kú ṣé kò jẹ́ ó dàbí mystery that is why ní àwọn ará social media ò lè dákẹ́ somebody like me it is not easy for us to just say stay quiet it's a mystery puzzle tí kò sí ẹni tó lè solve látọjọ́ yìí ni ó dẹ̀ ń ká àwọn èèyàn lára ó ń ká àwọn abiyamọ lára àwọn abiyamọ ayé káàkiri pé ah ah everybody kò sẹ́ni tó lè unravel pé kí ló lè ṣẹlẹ̀ ńbo ni kò tí wá ta ló ṣẹ̀ different different stories tẹ́lẹ̀ bá sọ tiẹ̀ ọ̀tọ̀ prime boy sọ tiẹ̀ ọ̀tọ̀ eléyìí sọ tiẹ̀ ọ̀tọ̀ wùmí sọ tiẹ̀ ọ̀tọ̀ àdúrà sọ tiẹ̀ ọ̀tọ̀ díje bámi sọ tiẹ̀ ọ̀tọ̀ sànúsí ni mo fẹ́ wá ṣe ṣó ẹ̀ nírọ̀lẹ́ ìtẹ́lẹ̀ sànúsí Who is Sanusi? Where is Sanusi? Ẹ wá Sanusi síta. Emi omo, mọ bó ṣe fẹ́ bring him out. Láti ìgbà tí kéèsì ti ṣẹlẹ̀ ari. Sanusi orí dàda dàda sọnù. Gbogbo bi ló wà ojú ẹ̀ dẹ̀ dàbí oju ẹ̀ ojú burúkú ló ní. Fèsì burúkú. Ojú ẹ̀ ò calm. ah mo ti lọ gbé fọ́tò sí kinní kò sí bí mo ṣe fẹ́ gbé fọ́tò Sanusi yẹn sí ń bo ni Sanusi yẹn wà by now we need him gbogbo mi ló ti appear kí wọ́n tó sin Mohbad ó wà ń bẹ̀ kí wọ́n tó sin kí wọ́n tó sin rárá rárá rárá ó wà ń bẹ̀ ó dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá Mohbad ọmọ onídàáda yẹn ni mò ń sọ who is he ń bo ló ti já tí ò lọ́rùn ta ló ràn wá láti ìgbà tó ti parí gbogbo iṣẹ́ àárín wọn mọ́. photographer Mohbad ló sọ Mohbad is dead Mohbad is dead Mohbad is dead wọ́n ní photographer nìyẹn. Sister Deb Olajumoke, it shows social media is so powerful. And now they know the people are not backing out. Ẹ ṣé. Kò sẹ́ni tó fẹ́ back out. Ọmọ Sànúsì yẹn by now, ó yẹ kí everybody máa ṣe ṣóò nípa ẹ̀. Kì í gbogbo àsùká kọrí síbì kan náà that Sanusi guy fish him out he's supposed to be in custody by now ohun tó bá lè mú yín kẹ kẹ kẹ arrest prime boy kẹ arrest àwọn tó kù kí ló dé tẹ arrest Sanusi kí ló dé tí ẹ arrest Sanusi that boy ẹ fish out ṣe ti gbé sá kúrò ní Nàìjíríà ni ńbo ló wà òun òun ló òun ló jòkó sí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ photographer Mohbad photographer slash videographer bàbá tó sọ Mohbad is dead Mohbad is dead eléyìí tó ṣerun dàda tójú ẹ̀ dàbí ojú àwọn syndicate burúkú tójú ẹ̀ lé koko yẹn òun ló ń jẹ́ Sànúsí. ó wà níbẹ̀ kan tó sin Mohbad nígbà tí wọ́n lọ wá space fún ilẹ̀ tán máa sin Mohbad sí ó wà ń bẹ̀ mo rí fọ́tò ẹ̀ lánàá fídíò ẹ̀ ni mo rí lánàá ó dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá Mohbad nígbà tí Ìyábọ̀ Òjó tó ń sign condolence register ó wà lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣọ́ Ìyábọ̀ pò kò ṣe anything nígbà tí Mohbad fẹ́ lọ sí tó fẹ́ lọ wo bẹ́ẹ̀ fẹ́ lọ gba jíìpù ẹ̀ ní Range Rover Vela tó fẹ́ rà ẹ rí nígbà tó sọ̀kalẹ̀ òun Sanusi ò tẹ̀lé wọn wá ṣùgbọ́n Sanusi ó ti wà níbẹ̀ ṣáájú ẹ̀ ó rí ìgbà tí má gbé ojú mi síta kẹ́ tó lè rí gbogbo nǹkan tí mò ń sọ yìí. ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ ó ti wà níbi tó ti ń ta mọ́tò yẹn lọ́dọ̀ dílà yẹn ó ti wà níbẹ̀ already because wọ́n show jeep wọ́n show mọ́tò tí Mohbad ti jáde pẹ̀lú àwọn kan ṣùgbọ́n òun ti wà níbẹ̀ níbi tó ti ń ta mọ́tò yẹn ó ti wà already ó ti wà níbẹ̀ already kámẹ́rà yẹn gbé nígbà tí Mohbad lọ bá dílà yẹn tó lọ sọ̀rọ̀ ó wá lọ yọjú wọnú mọ́tò yẹn Sanusi is from Dubai. Who is he? because àwọn èèyàn ibì kan ni gbogbo wa focus sí látọjọ́ yìí ibì kan ni who is he ó dìgbà tó ó di lọ́la lágbára ọlọ́run alàyè lágbára ọlọ́run alàyè in fact mo mú nọ́ọ̀tì tí mo kọ́ sí mo mú dání pé ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti show The guy, the guy with the radar sister ni to Yes. The guy with with dreadlocks tó ṣe dread. Oni Sanusi ojú ẹ̀ man le koko. Wọ́n show ẹ̀ ní àná four times. Four times. Who is he? Báwo ló ṣe wà níbi tó ti ń ta mọ́tò kí Mohbad tó dé? Báwo ló ṣe mọ̀ pé Mohbad máa wá lọ́jọ́ yẹn? Ṣé ó ń ṣọ́ Mohbad ni? Who ti. a ti ń ṣe ṣóò Mohbad láti September mi ì tí ì rí èèyàn kan ní orí social media kó sọ irú èèyàn tí Sanusi jẹ́ mi ì tí ì rí fídíò Sanusi ẹyọ kan ní orí TikTok yàtọ̀ sígbà tó jáde tó wá sọ bálabàla tó ń sọ rádaràda tí kò bá tí kò bá nǹkan tó ṣẹlẹ̀ mọ́ princess bùnmi welcome on board Shall I ṣàlàfíà lẹwà sister favour òbí ṣàlàfíà lẹwà sister olúfúnkẹ́ jimoh welcome on board yes we need to know who sanusi is wọ́n ní dubai náà ti fly ẹ̀ wá ah, ah, láti wá ṣe kí ni ah, ọlọ́run mọ̀ kú ṣẹ́ o ẹ jẹ́ ká continue. to the panel one after the other where is queen of energy queen you need to come up queen please come up. Queen, you need to come up. Uh, after a little conversation, I want to do as little as I can. To turn uh, different people. I want to give out five. Five thousand naira. Ten different people. This Ruja. Network ni o ṣe ṣe orí kìí ṣá. And the lady said, no. And she said, why are you asking this? You know, she seemed a bit agitated as though to say, why are you asking these really ridiculous questions? Anyway, we said, okay, that's fine. And then I kind of took over from then and asked her um, to just tell me the process as how it works. So it's a bit like a referral. So for an example, if I see a patient in clinic and then I determine if they need a gastroscopy or colonoscopy or flexible sigmoidoscopy, I let the, the consultant that might scope or do those procedure uh, know by referring the patient over and then they'll do the scope. So in this case, for an example, the government would have referred Mobad's specimen histology or biopsy to this lab. Okay. So I wanted to know the process as to, okay, if they referred him over and if Mobad's lawyers, so Baba Mobad's lawyers are to get in contact with them to try and find out the process as to where they are, how long it's possibly going to take, and when it was sent. Will they be able to do that? And the answer is no, because Baba Mobad's lawyers were not the ones that referred the specimen and biopsies over to that lab. So they would have to go through the government who referred the, the specimen and reports and biopsies to the lab. So, Paparian, what we're dealing with is no matter what we do, we still have to go through the government so Baba Mubad, you know, I know everyone keeps saying, oh, Baba Mubad's lawyers need to get in contact with this lab. We need to find out who, what, when. But that lab cannot tell us anything because this is confidential, which is true. It's, it's true. It's confidential. And two, the lawyers can't just jump and go over there and try and find out the process because they didn't refer this specimen or histology or biopsies over did to you that guys, lab. Did you guys, when you guys called them in America, did you guys ask the duration for toxicology? Yeah, we did, and she was and she was quite good. She said it depends, and I said with an exhumed body, and she said it depends. If um, it usually takes about six weeks, but then depending on because it's a mysterious death or it's a mysterious finding, I, I don't really know these pathologist um, languages. She was going into detail, and I got a bit frazzled because uh, it's not my area. But she said that if they find something that might be difficult to to, to get results. They will try and do more studies before giving the results. But maximum, maximum, it should take up to six weeks, uh, no longer than that. So I thought, okay, that's fair. Um, but it, especially when she elaborated that it might take longer if the specimen comes back with a benign something or might um, it might add that there is something else to this or there is, might be poisonous what kind of poison or whatever it is they need to determine time of death or whatever it is if it's, it's too complicated they need to do more studies that from the sounds of things so it could take up to 10 weeks that's you know that, that's what i was getting but my main concern was the fact that she said they do not receive international specimen that was one red flag and two was the fact that obviously the referrer needs to uh, find out on the process, not necessarily um, a lawyer. So I, I, I, I just think that we're in a not we, but Baba Mubad is in a position where his hands are literally tied to the government. And I can see why now hmm. Berekete is trying to dance to the tune of these people because he still has to work with them. It's like the, the way that I see it in my mind, in my silly little brain, is that Mobad is currently government property. <laughs> That's the way that I see it. Until they've released him to his family and they are satisfied with their findings, which they're saying that they're still in progress or yeah, it's still in progress. If they're telling us that this matters with the police or it's with the government, nobody can come in and interfere. Do you see what I mean, um, Papariano? Because I, I have a question. If, if it's a go, for example, because they told us ever since that this sample has been sent ever since, but now we are hearing of 10 weeks. That is not even my concern. My concern is life. While we are waiting, the Berekete family also can carry out a private, like they can go ahead and do their own autopsy. No, not necessarily. Must we wait for 10 weeks? No. Again, I think Berketa will need to get, like I was saying, I, I don't know this for, actually I shouldn't say that. Let me keep my mouth shut. Abroni, you speak because I don't. No, I don't no, want. Just, just go. I mean, I mean. Okay. I mean, From the way it sounds to me, how it was explained, it's as though because there is already something in progress, you can't then come in and interfere and do a finding when there's there hasn't been an initial result. Mm. Does that make sense? Yeah. do you get what I mean? Say it again. Because there is a current autopsy that's in progress and has not been finalized, you can't then come in and interfere before there is uh, before there is already a result elsewhere. Okay, okay, I have a question. How are we sure it is in progress? That is another really? Mm-hmm. thing. How are we sure there is even something any sample sent out? How are we? We are not even sure. We know. That's what they told us. I don't think there is any law that says that uh, it has to be only governments, I mean, government or resort that will be accepted. As long as the family has the money, they can do a, uh, they, they can do an autopsy. The government own does not like it does not carry weight more than like there is no such thing that says that. I don't know of any law that says that only the government yeah. um, I mean, medical rest, medical report will be will be used to determine someone's death. The family has the right as well to conduct an autopsy. They can pay for the money. None of the government is cheap and it's free. That's that's the difference. Okay. Yeah. Even DNA, they can still carry it out. My thing is, it's but what, what, what I'm saying is, if there is corruption, right, they will try to threaten them and make them know that you cannot do this, you cannot do that. And then, do we have a lawyer who is ready to work with us to get through us, get, get us through that part? That's what I'm saying, Berikat, is just too alone. Okay. Ah, people working with Mubad, most of them do not know left and right. She understand. So they are confusing them and they don't know what, they don't know what to do. And Mubad, they are misguiding the man. She gets. So that's the thing here. And maybe they have guided that man, they have made that man to know that there is no law that says you can ask for DNA. And after all, it is a cultural way that they are going to use it. There is no written law that is used to say this is how you go about asking for DNA or doing DNA. No. They resolve it as a family issue. The magistrate who will sit in the court will resolve the DNA issue by the Yoruba culture. And Baba will win. The child act that they are quoting is still but more than Papariano, regarding the DNA, sorry to cut you off, regarding the Something. DNA, I think there was, I think that's not so much of an issue. The DNA can go ahead, but I think it's the claws that are attached to the results. <laughs> mm. I don't know. Mm. So, for an example, I think Bubba received um, paperwork to say, yes, we can do DNA. Woman's happy to do DNA. Okay, she said she's happy. But the issue here is that once the DNA is being conducted, the mm. results, there's the clause within the results, whether that can be shared with the public. Well, I don't know what the clause are, okay? I'm just guessing. You mean for the autopsy? You mean autopsy? No, DNA. No, no, no, no, no. DNA. Oh, no, DNA, DNA. There are some clauses to. So it's true, Baba's been given the right to go and do DNA, but the clause um, attached to the results, I think, is the issue here. And because this is a public case, I, I think that Baba, my, Baba's lawyer didn't think that the clause that were attached to that were, um, I don't know, well. You said Baba has been given the right to go and do DNA. Yes, I think. I was hearing that he needs to take a um, court order or what so uh, Wumi was saying that he has to. Who but I think Wumi is a great. Sorry? Are you taking Wumi, Wumi serious? Are you really serious right now? <laughs> Wumi said something. Wumi said something. You're taking Wumi serious. Nine. I'm no, she didn't say it. I'm just saying what Baba's lawyers have been saying is that it's true that there were um, that they received some paperwork to say that she's ready for DNA. No, I don't think so. When when did that happen? I don't think so. I wish Arifa was still here. I wish Arifa was here because we had this. Sorry, speak. Go ahead, Shanti. Are you talking about the one that Yabojo talked about? She's instead giving conditions like if uh, Papa wants to do it, let, uh, let him go and take. Uh, um, Vegetable. Are you talking about the one Yabo talked about? About oh, that one do eh? I think you know. Chantel, are you aware of it as well? That's not. Is it the one Yabojo talked about, where Yabojo said that asked Obama about to no, no. understand which one? No. I wish Arifa was still here. So I think a couple of weeks ago, it was confirmed that Baba had received um, paperwork to say that the DNA can be conducted. However, there were conditions that came with it. I've not heard that one. No, you are talking about. Uh,